ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tẹ̀ni bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa chọ́ọ̀chì hmm, wọ́n ní ó bá tako Dr. Lizzie ó kọ̀nẹ́ẹ̀tì àwọn olórí yìí mọ́ Dr. Lizzie o obìnrin tí wọ́n ní ó wà lọ́sítítù tẹ́sẹ̀ kan yìí torí wọ́n sẹ́ pé obìnrin yìí ó ní complication pẹ̀lú ẹsẹ̀ ṣùgbọ́n nǹkan tá a gbọ́ àmọ́ bóyá lóòótọ́ Dr. Elizabeth Nseku máa gbèjà pé Naomi bọ̀ǹkan tá a gbọ́ pé ó ń ṣẹlẹ̀ lórí social media nìyẹn Dr. Elizabeth fa ẹrù ẹlẹ́rù so wọ́n ní arábìnrin yìí wípé kí ni ti Dr. Elizabeth nínú òun àti Queen Naomi kò ṣeé fi Queen Naomi sílẹ̀ tí ó fi ń gbèjà Queen Naomi lọ́tún ló ṣe pé àwọn ọmọ ẹ̀ pé òun ló ń kọ́ kábíyèsí sáwọn wípé gbogbo restriction tí kábíyèsí ń gbé fáwọn yìí àwọn ọmọ ẹ̀ pé Dr. Lizzie òun ló ń ṣe é pé wọ́n ń fi òfin de àwọn mọ́lẹ̀ pé òfin ò dẹ̀ mú Dr. Lizzy pé kí ló dé tí kábíyèsí ń ṣe ojú ayé sáwọn tó jẹ́ pé wọ́n fẹ́ràn èèyàn kan ju èèyàn kan lọ pé kí ló dé tí kábíyèsí ń treat àwọn báyìí wọ́n ní àǹtí wa chọ́ọ̀chì ló ń sọ gbogbo èyí o ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tó bú Dr. Lizzy dáadáa wọ́n ní Dr. Lizzy sọ fún yín pé kí ni ó fẹ́ rí sọ sí ọ̀rọ̀ obìnrin tí wọ́n fi píkṣọ̀ Queen Naomi ràn tí ó wà lọ́sípítù ipe àbúrò ìpé kábíyèsí ti gbàgbé ni torí bí a ṣe gbọ́ wọn ní obìnrin yẹn wọn ní ó jáde láyé ṣùgbọ́n èmi ò mọ̀ bóyá lóòótọ́ ni àbírọ́ ni o allegedly nǹkan tá a gbọ́ la wá torchlight sí o so wọ́n ní kí ni àǹtí wa chọ́ọ̀chì fẹ́ sọ sí irú ọ̀rọ̀ yẹn tó fi píkṣọ̀ Queen Naomi tó fi rán obìnrin yìí ipe ṣé òun ni ẹni tó dáa àbí ẹni tó mọ́ tó ń lo píkṣọ ní píkṣọ tó fi ń rányàn ẹ̀yìn èèyàn lé ipe kí ló fẹ́ sọ sí i ipe ó máa kọjú sí kábíyèsí àwa àròjọ ìyẹn fún kábíyèsí nǹkan tó mọ̀ sí ọ̀rọ̀ píkṣọ tó fẹ́ fi rán wúmà yìí nǹkan tí Dr. Elizabeth sọ nìyẹn. ẹ jílè ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́ Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣe ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post ẹni gist ẹ̀ máa à ń sọ yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní mashola gist tv ọlọ́run elédùnmarè abámigọ́wọ́ yín sókè òkè o ọlọ́run elédùnmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ tí a gbọ́ nìyí tí wọ́n ní Dr. Lizzie sọ fún àǹtí wa chọ́ọ̀chì wípé ṣé inú àǹtí wa chọ́ọ̀chì mọ́ nínú àǹtí wa chọ́ọ̀chì fi mú píchò ní píchò tí wọ́n fẹ́ lọ lo wọ́n fẹ́ lọ fi ṣe nǹkan burúkú tán gbéṣẹ́ rán ẹni ẹlẹ́ni tẹ́ni ẹlẹ́ni fi kán lẹ́sẹ̀ wípé ṣé wọn ò rò í pé inú burúkú náà ní láti fi ṣerú iṣẹ́ burúkú báyìí ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan tó easy o kìí ṣe nǹkan kékeré ni ọ̀rọ̀ yìí o wọ́n ní Dr. Lizzie wọ́n ní wọ́n fún àǹtí wa chọ́ọ̀chì ní wòtòwòtò ipe láti ìgbà táwọn ti mọ àǹtí wa chọ́ọ̀chì pretender ni àǹtí wa chọ́ọ̀chì ipa wa church máa ń pretend a máa ṣe bí èèyàn ọlọ́run ipe irọ́ dẹ̀ ni pé èèyàn burúkú ayé àtọ̀run làǹtí wa church ipa àǹtí wa church wa ń ṣe bí ìgbà tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ kábíyèsí dénú ipe wọ́n á dẹ̀ máa fi iná wọ́n máa fi iná sí kábíyèsí lẹ́yìn pé gbogbo àṣírí wọn ló ti tú wípé kàn lọ ru ẹjọ́ yẹn bí wọ́n ṣe lọ mú píṣọ̀ Queen Naomi tó lọ fún ìyá yẹn tí ìyá yẹn fi lásìdẹ̀ǹt pé kàn lọ rò fún kábíyèsí pé so kó má bá òun sọ ọ̀rọ̀ rádaràda wípé kò ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹ̀ wípé the only thing tó lè ṣe ni kó pẹnu ẹ̀ mọ́ ah! wọ́n láwọn ti wá chọ́ọ̀chì ò lè sọ̀rọ̀ wọ́n láwọn ti wá chọ́ọ̀chì kọ́ dúró sójú kan báyìí wọ́n ní wọ́n lè mí wọ́n lè sọ̀rọ̀ ẹ̀yin èèyàn lé bí a ṣe gbà lẹ́jílẹ̀ nìyẹn o ẹ̀yin náà mọ̀ ẹ́ pé Dr. Lizzy wọn ò take rubbish tó bá ṣe ń gbé wá báyìí náà máa máa gbé fún ẹ padà ṣùgbọ́n nǹkan téèyàn bá ṣe láyé ẹ̀san ẹ̀ wà lọ́rùn even gan ẹlòmíì ń gba ẹ̀san ẹ̀ láyé tá a wà yìí so ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ nìyẹn tá a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa jẹ́ kẹ́ gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o mo dúpẹ́ fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share videos mi ọlọ́run aláàánú ó máa bá ó máa wà pẹ̀lú ilé àti ọ̀nà yín o gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere o ìdùnnú ayọ̀ ló máa jẹ́ ti yín o ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.